agbára ọlọ́run sáré sọ fún onídìí ọwọ́ ẹ̀ onídìí ọwọ́ ẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ̀ o bàbá nawọ́ agbára rẹ wàá pariwo ni ìwọ olúwa mi jẹ́ kọ́wọ́ rẹ ó kọ́ra wa ẹ̀mí mímọ́ olúwa mi. jẹ́ kọ́wọ́ wa jẹ́ gbé mi jáde Ọpọlọpọ ló wà nínú òkú tó dẹ̀ ń sọ fún ọlọ́run ọba tó ní agbára tó nípa ẹ̀mí mímọ́ ọlọ́run wọ́n fọhùn lórí ayé mi àánú rẹ̀ gbé mi jáde ó ti pẹ́ tí mò ń pariwo kò sẹ́ni tó gbọ́ mi ó pẹ́ tí mo ti ń fọhùn kò sẹ́ni tó wo ibi tí mo wà ẹlòmíì rí mi gan ó lúkèwé ọlọ́run bo la láàánú mi wà ìmọ́lẹ̀ tó tayọ jẹ́ kó gbé mi jáde sọ ọ́ dàdúrà ní orúkọ Jésù ní agbára ìjẹ́ Jésù ẹ̀ ní mímọ́ o alágbá nínú àwọn ọ̀run jẹ́ kí ìmọ́lẹ̀ tó tayọ jẹ́ kó gbé mi jáde jẹ́ kó gbé mi jáde ìwé ìdílé thirty one eighteen lórúkọ Jésù alágbá nínú àwọn ọ̀run ó yá wá gbé mi jáde ayé ti rò mí kù Jésù Kristi Olúwa ṣèyanu láyé mi Olúwa ṣèyanu láyé mi alágbá náà alágbá ó fi ọwọ́ ó kíyèsí pọ̀ ọ̀dọ̀ ìdára.

verse eighteen sọ wípé woman yẹn obìnrin oníwà dídára tá à ń sọ tán ní pé ká jọ yẹn ó ní ó kíyèsí pé ọjà òun dára fìtílẹ̀ òde kú tọ̀sọ́tò òun ó ń jó ni lónìí lórúkọ Jésù fìtílà rẹ ò ní kú. ó mọ̀dí mo ò ní tàn án ẹlòmíì ọjà ẹ̀ fáìn ohun tó ń tà ó ṣe dáadáa kò wọ́n iye tó ń wọ̀n bá díẹ̀ tó rí lórí ẹ̀ ló ń tà wọ́n yábẹ́ ibòmíì ni wọ́n ń lọ ó mọ ní ibòmíì ni wọ́n ń lọ ayé ẹ̀dẹ̀ ti nítumọ̀. bọ́jà ìṣe fáyìn tó wọ́n tún lọ síbi ẹni tọ́jà ẹ̀ wọ́n ẹ bá mi rí bíbélì yẹn kà Proverbs thirty one verse eighteen ó wò ó. ó kíyèsí pé ọjà òun dára fìtílà rẹ̀ kò kú. kò kú lóru ìyẹn ni pé ní òru ṣàṣàrò pé ah, jẹ́jú àrẹ́ǹdì àwọn nǹkan tí máa tà lọ́la àwọn eléyìí ni mo tún máa gbé kalẹ̀ bó ṣe ń wọ ṣọ́ọ̀bù báyìí àwọn ti bò ó wìtìwìtì sọ fún olúwa lórí iṣẹ́ tó ń ṣe ó yẹ gbé àwọn alábàárà àwọn àwọn oníbàárà ẹgbẹ́ e dìde nítorí mi àwọn tó lè bá mi ṣàṣìrà olúwa tọ̀ mọ́lẹ̀ sínú ọjà mi olú àwọn tó lè ràn mí lọ́wọ́ àwọn tó lè hẹ́ẹ̀pù mi olùrànlọ́wọ́ bó jẹ́ olúwa gbẹdìyẹ sí mi sọ́ọ́dàdúrà orúkọ jẹ́. tọ̀mọ́lẹ̀ sínú ọjà mi tọ̀mọ́lẹ̀ sínú ilé mi tọ̀mọ́lẹ̀ sínú ṣọ́ọ̀bù ọlọ́run jù tọ̀mọ́lẹ̀ sínú chọ́ọ̀chì olúwa jù olúwàjọ olúwàjọ obìnrin kíyèsí wípé ọjà ń kó kùtà má jẹ kùtà láyé ó kíyèsí bọ́jọ̀ ń dára olúwa jọ̀ọ́ olúwa jọ̀ọ́ olúwa jọ̀ọ́ olúwa jọ̀ọ́ tọ̀mọ́lẹ̀ ṣiṣẹ́ tọ̀mọ́lẹ̀ sínú ayé mi tọ̀mọ́lẹ̀ sínú chọ́ọ̀chì tọ̀mọ́lẹ̀ sáyé àwọn ọmọ olúwàjọ́ olúwàjọ́ jẹ́ kí ayé mi so rere olúwàjọ́ obìnrin kíyèsí wípé ọjà òun dára ìmọ́lẹ̀ òun kò sì gbúdọ̀ sọ́tò ìmọ́lẹ̀ mi má jò kù ìmọ́lẹ̀ jọ ìmájò kù olúwàjọ́ olúwàjọ́ olúwàjọ ah, ọlọ́run jọ olúwàjọ olúwàjọ tọ́ ìmọ́lẹ̀ sínú òkùnkùn tọ́ ìmọ́lẹ̀ sí ọ̀nà olúwàjọ olúwàjọ olúwàjọ olúwàjọ olúwàjọ olúwàjọ olúwàjọ. ti tàn mọ́lẹ̀ yìí sí nínú ilé mi ní ṣọ́ọ̀bù mi ni ah, níbi okòwò mi ni gbogbo omi tí bá tàn ìmọ́lẹ̀ yìí sí jẹ́ kí ògo ọbẹ̀ kó bú jáde nínú ayé mi gbogbo ibi tó bá mú ìmọ́lẹ̀ yìí dé òkùnkùn ò ní wọnú ibẹ̀ mọ́. bá mi wo òwe Jeremáyà náà kò gbọ́ nǹkan tí Olúwa wí Jeremáyà twenty five ten pẹ̀lúpẹ̀lú èmi ò mú ohun dídùn àti ohun ayọ̀ kó máa gbé ohun tí mo ohun dídùn wá ná èmi ò mú ohun dídùn ní gbogbo ẹ̀ ṣe máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ra wọn èmi ò mú ohun dídùn àti ohun ayọ̀ ọkọ ìyàwó àti ohun ìyàwó ìmọ̀gútọ́ ọlọ́ àti ìmọ́lẹ̀ fìtílà kúrò lọ́wọ́ wọn amen gbogbo ọ̀tá tó rò pé òun gba ìmọ́lẹ̀ dání ó gbà á padà lónìí lórúkọ Jésù mọ̀lẹ́ bá wọlé kí ló máa ń ṣe ẹ òkùnkùn ayé rẹ ló kọjá Jésù kó jáde òkùnkùn ayé mi kó jáde ibi tí ayé fi òkùnkùn á nínú ẹ jáde bíbélì jẹ́ kó yé wa pé nígbà tí iná ẹ̀mí bá ń jó tí fìtílà bá ń jó tí òkú tọ̀sán tòru tí òkú tọ̀sán tòru tí òkú tọ̀sán tòru kí ló mọ̀ tó máa máa ṣẹlẹ̀ ayọ̀ máa máa wọlé nígbà tí òkùnkùn díẹ̀ bá penetrate wàhálà dé ibi tí òkùnkùn wà aye ayé rẹ ibi tí òkùnkùn wà nù ayé mi ó yá lórúkọ jésù agbára ọlọ́run ọ̀gá ògo kó mú kó lé e jáde kó fi bẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ jésù ni mo bẹ̀ sí ayé rẹ wàá rí ògo rẹ lù ìmọ́lẹ̀ rẹ á tayọ òkùnkùn ò ní rí ayé rẹ agbára tó ta ọjọ́ yọ tó fún ìmọ́lẹ̀ ní ìmọ̀ tó fún ní ìmọ́lẹ̀ tó ń rọ̀gbò kò síbi tí ìmọ́lẹ̀ bá wọ̀ bó ṣe hù kí òkùnkùn bẹ́ẹ̀ kéré tó kó pọ̀ tó ìmọ́lẹ̀ máa ń jọba ni alágbára ológo dídán ẹlẹ́rù nìyí ọba àwọn ọba láti òní lọ nínú ayé gbogbo àwa ènìyàn wọ̀nyí àti àwọn àti èmi má gbà fún òkùnkùn láti wọ ọbẹ̀ mọ́. ó ní òkùnkùn kan wà èyí tó kéré ṣàkóso ọ̀sán èyí tó tóbi jù ṣàkóso ooru gbogbo òkùnkùn tó ń ṣàkóso lórí ayé yín tí ó gbà fún mọ́lẹ̀ láti bú jáde ọwọ́ agbára ọlọ́run lónìí ó bá a wí ìmọ́lẹ̀ tó ń ṣe àkóso òwúrọ̀ àtọ̀sọ́ àti gbogbo ìgbà kó wá ṣe ayé yín lọ́sùn ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti òní lọ ẹ ní kábàámọ̀ pé ẹ wáyé èmi ń sọ pẹ̀lú agbára àṣẹ ọlọ́run tó fi tan ìmọ́lẹ̀ tí ọmọ aráyé kò fi rídìí rẹ̀ lórúkọ jésù ìmọ́lẹ̀ tó ń lé òkùnkùn sá lórúkọ jésù ọlọ́run tàn sínú ayé wa lónìí kábàámọ̀ kó wá sí ayé yìí láti òní ìlọ ni mo sọ ìmọ́lẹ̀ ọlọ́run ayérayé tó ń tàn mọ́lẹ̀ tí ò sí òkùnkùn nínú rẹ̀ á tan ìmọ́lẹ̀ sí ọ̀nà wa á tan ìmọ́lẹ̀ sí ìgbéga wa á tan ìmọ́lẹ̀ sí àṣẹ wa ọlọ́run ayérayé ọba kìkì mọ́lẹ̀ ohun tí a fi wọlé nínú ìmọ́lẹ̀ rèé psalm eighteen verse 28 going down 6. nítorí ìwọ ni yóò tan fìtílẹ̀ mi àtàwọn ènìyàn wọ̀nyí olúwa ọlọ́run mi yóò tan ìmọ́lẹ̀ sí òkùnkùn wa nítorí pé pẹ̀lú rẹ̀ wá súré lanú ogun lọ àti pẹ̀lú ọlọ́run àwa fo odi kan ó ní bó ṣe ti ọlọ́run ni ọ̀nà rẹ̀ pé a ti rí ìdí ọ̀rọ̀ olúwa òun ni àpáta fún gbogbo àwa tó gbẹ́kẹ̀lé nítorí pé ta ní ṣe ọlọ́run bí kò ṣe olúwa tàbí ta ní ṣe apáta bí kò ṣe ọlọ́run wa ọlọ́run ló fi agbára dì wá ní àmùrè ó sì mú ọ̀nà wa pé ó ṣe ẹsẹ̀ wa bí ẹsẹ̀ àgùnrí ó gbé wa ka ibi gíga ó kọ́ ọwọ́ wa ní ogun jíjà bó bẹ̀ tí apá wa ń fọrùn dẹ ìwọ ti fi àṣà ìgbàlà rẹ fún wa pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ ti gbé wa dúró ìwà pẹ̀lẹ́ rẹ ó sọ gbogbo wa di ńlá ọlọ́run alágbá nínú àwọn ọ̀run ìwọ sọ ìyẹn ẹsẹ̀ wa dín ńlá pẹ̀lú nísàlẹ̀ sí kí kókó ẹsẹ̀ wa kó má ṣe yẹ̀ àwa ti lé àwọn ọ̀tá wa pẹ̀lú ìmọ́lẹ̀ yìí lónìí a tẹ̀ bá wọn bẹ́ẹ̀ ni àwa kò padà sẹ́yìn títí a fi run ogun ayé wa wọ́n aṣá wọn ní ọgbẹ́ gbogbo wọn kò lè dìde wọ́n ṣubú ní abẹ́ ẹsẹ̀ wa nítorí tí wọ́n ti fi agbára dì wá ní àmùrè sógun náà ìwọ mú àwọn tó dìde sí wa tẹ́ bá lábẹ́ ẹsẹ̀ wa wọ́n mú wọ́n sì yí ẹ̀yìn wọn padà wọ́n yí wọn padà sáwọn ọ̀tá pẹ̀lú àwa aṣá wọn ní ọgbẹ́ àwa pa wọn àwọn tó kórìíra àlè wọn pa wọ́n kígbe ṣùgbọ́n kò sẹ́ni tó gba àwọn ọ̀tá wa àní sí olúwa ṣùgbọ́n kò dá gbogbo àwọn ọ̀tá wa lóhùn nígbà náà ni a gún wọn kúná bí èkú wa ní ẹja afẹ́fẹ́ a kó gbogbo àwọn ọ̀tá wa jáde àti gbogbo ọgbẹ́ wọn a kó wọn jáde bí ohun ègbín ní ìta wọ́n yọ wọ́n kúrò nínú ìjàwó ènìyàn ó ti yọ wá kúrò nínú ìjà wọn wọ́n fi wá jẹ olórí àwọn orílẹ̀-èdè ènìyàn tí ò tí mọ̀ wọ́n tí ò tí mọ̀ mí yóò sì máa sìn wá bí àwọn bá gbúrò wa wọn ó gbà wá gbọ́ àwọn ọmọ àjòjì yóò fi ẹ̀tọ́ tẹ́rin wọn bá fún wa àyà yóò pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù bójó sájáde mi kọ́lọ́fín olúwa ń bẹ olùbùkún sì ní àpáta wa tí ó gbé ọlọ́run àgbé e lékè ọlọ́run ó gbẹ̀san wa olúwa sáwọn ènìyàn fún wa ó gbà lọ́wọ́ àwọn ọ̀tá wa pẹ̀lú pẹ̀lú wọ́n gbé wa lékejì àwọn tó dìde sí wa lọ ìwọ gbà lọ́wọ́ àwọn ọkùnrin alágbára nì nítorí náà àwọn ò máa fi yin olúwa olúwa ọlọ́run wa ní àwùjọ àwọ orílẹ̀-èdè àwọn ò máa kọrin sí orúkọ olúwa ẹni tó fi ìgbàlà fún ọba rẹ̀ ó fi àánú hàn fún gbogbo àwọn ènìyàn fàmúrò rẹ̀ àti fún nábì àti fún ọmọ rẹ̀ ó fi àánú hàn fún ìjọ ọlọ́run lamọ̀nà àgbàlá ìyàn tògo ó fi ìgbàlọ́ ọlọ́run ẹ̀ ó fi ògo ọlọ́run hàn ó tọ̀ ìmọ́lẹ̀ sí ayé wa ayé wa kì yóò wọ̀kù mọ́ bẹ́ẹ̀ ni kó rí jésù agbára wa àmín àmín àmín.